adúgbò lọ́wọ́ ọlọ́wọ́ ti ọpẹ́ tọ́ sí àtọ̀rọ̀ ìgbà àti ìdè fún àdúgbò Muhammad ẹ̀rọ wa tó kẹ́ tó kẹ́ ọ̀sẹ̀ wọn ayé rẹ̀ sẹ́wọ̀n jọ rẹ̀ gbogbo ìjọ kó wá lọ́wọ́ Islam tó ẹ̀rọ ìdè fún ọjà ìjọba nínú wa. a sì ń bá ọ̀rọ̀ lọ lórí gbóná ọlọ́ọ̀bà tó sọ ní sọ́ọ̀tì fàájì àyà tó bí pé àrùn rọ́ọ̀mẹ́ ẹ̀ ṣe àlùkò ẹ̀dá lánàá a sọ lórí agbárí kẹwàá ta ní a gbọ́dọ̀ gbẹtàjẹ pẹ̀lú àwọn ọlọ́run bá ṣe fún wa àti kẹrẹ torí pé òun náà ló máa ń jẹ òkùnkùn àti ìwọn fi yàpá ọlọ ọlọpàá sọ àpò òdùgbò ẹ àwọn ẹ̀rọ wa lórí ẹ a sì máa kà oríṣiríṣi lórí ẹ kódà ọ̀rọ̀ nípa ọrùn tọjọra ìlú nítorí owó àtọlá tọrọ fún un ọlọ́sà yìí wà nù Quran ọlọ́sà kó ìkọ̀rọ̀ bá. lẹ́yìn ìgbà náà la sọ̀rọ̀ pa agbọ́nrin kọkànlá olóyìn rahmatulahi ta'ala lè ṣe ìgbà mo kọ̀ dára fún wàlá ọ̀dàlà. àwọn ọlọ́run tó ti kájàrà fún yàn ibi yóò ṣẹlẹ̀ sí láyé bó ti wà lọ́wọ́ àkọọ́lẹ̀ ọlọ́dún ẹni tó ṣẹlẹ̀ kò sẹ́yìn lọ́dún yìí gbogbo ẹ̀ lọ́jọ́ náà ọ̀gá tó ó lè lè sẹ́ a sì mú ẹ̀ lọ́kọ̀ wá lórí ẹ̀ nínú ayé àkọ́wá àti inú ìṣe ọlọ́run mo ṣe lórí ẹgbẹ́. lónìí a bọ̀ sí agbárin ẹlẹ́ẹ̀kejìlá ọ̀nà àlè ti sọ fún wa yìí pé alùpùpù ní rọ́pẹ́tì láàbí mọ̀tọ́rọ́ kéèyàn dákàn kó o níbi àwọn ọlọ́run ìnira yóò ìnira yóò fara rẹ̀ kéèyàn ọjà kan nu àrùn ọlọ́run kó wo ìṣesí tó ń wá ìgbé á ìṣesí ìfẹ́rẹ́ ọkọ òwòrán àrùn ọlọ́run lè wá ní tó ń wá ìgbé ẹgbẹ́ òṣèlú ayé o ọfẹ́ kó ìlà ara ẹni gbogbo ìṣesí yóò ní mú mi yẹn wà ọgbọ́dọ̀ dábẹ́ kó di àwọn èèyàn kan bẹ tí wọ́n dá ju ọ tọ́lọ́ tó forí jì wọ́n tó tún sàánú wọn àwọn ìbẹ tí wọ́n dá ju ọ tí wọ́n bẹ lórí ẹgbẹ́ tí wọn ò bá tí wọn ò torí ẹgbẹ́ sí ọlọ́run lọ lọ́nà tó gbàdá tọ́lọ́ ò sì yéé ṣe ìgbẹ́ rẹ̀ fún wọn ṣùgbọ́n ìgbẹ́ yẹn àánú kọ́lọ́ ń ṣe fún wọn àánú ẹ̀dẹ́ kọ́lọ́ ń kọ́

ìtí ìsìláàmù mọ́ ẹni pé ọlẹ́tọ̀ sí ìyá ọlọ́run ìyẹn pé tọ́lọ́mù bá bá ìyà jẹ́ lórí tó ṣe ọlẹ́tọ̀ sí ìyá ọlọ́run tọ́ba wa wọn lọ́wọ́ ọlọ́run lórí jì kò ní kí ọba lẹ̀ kó tó lórí jì ó ń tọ̀ tó lọ àforíjì ni kò tó lọ àforíjì ni ọba tó lọ àforíjì ni ntọ́ba wọlọ́ ní ṣe lórí ẹ̀dá rẹ̀ lórí ẹsẹ̀ tọ́ba ti yàtọ̀ sí ẹ̀bọ ìtọ́jú ẹ̀kọ́ ọlọ́run ní láéláé má lórí ọ̀rọ̀ nìkan níbi. ọlọ́wọ́ ajá gbé ìgbà di sọ fún àwọn ẹrú sí mi a ní àdàlùfà òkúrò rọ ìpèmí ọlọ́run ọlọ́pọ̀lọpọ̀ àkójú mọ́jẹ́ ọlọ́pọ̀lọpọ̀ àánú mọ́jẹ́ wàá ní adáàbí wọ́n ní adáàbò yá ni àti pé ìyá mi ìyá ẹlẹ́ta ẹlẹ́rú ní. ونبيهم عن ضعيف إبراهيم الله أكبر ọlọ́run wa fẹ́ fún alákàwé lórí eléyìí lórí àtúntò tó máa ṣe oníwájú bí ló máa ń dọ̀ ibi níbẹ̀ ọ̀rí rí ànábì sọ́fà wọn sábì rẹ̀ sọ̀rọ̀ àyè nípa àwọn àlejò ànábì Ibrahim alayhi salatu wa salam idakhalu alayhi faqalu salama ńgbà tí ẹ wọlé tọ̀ wọ́n sọ pé kíkẹ́ ọlọ́ọ̀bá ọmọ bá ìwọ Ibrahimu sàlámù náà ni àsàlámù tó nílẹ̀ màáyìbì kéèyàn ọmọkùnrin ní gbogbo tó wájà lẹ́nu ní ẹgbẹ́ gbogbo tí wọ́n bá òun jẹ́ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ ṣe ìwọ Ibrahimu sàlámù tá sá ṣe àwọn nìyẹn. kọ́lá iná kọ́lá iná mi nǹkan wájú anabi ibrahim wa sọ fún àwọn àlejò rẹ̀ pé a ẹ̀rù mọ̀ ń bà wá nípa ní ẹ̀rù yín ń bà wá torí wọ́n rí nǹkan àjòjì lára àwọn ọmọláìka ni ọlọ́ni wọ́n wá wá ní àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n wá bẹ ibrahim o anabi ọsọlọ bá àlọ sọlá àwọn ọmọláìka máa wá ọmọláìka máa wá bá àdìgbò ìlànà ìlànà ìlànà ẹ̀ẹ́dì péré làbẹ́sọ̀ sọlá mi níyàwó kan lọ́nà ṣe dá lóbìnrin gbé sọ́nà àní sọ́sọ́ àti ọdún bá tó rí Jibrilu àti ìyẹ́ rẹ̀ tó rí sọ́nà fún orí abala sọ́nà nìkan tó pẹ̀lú. lọ́dọ̀ ni wọ́n lọ sọ pé ra àwọn olùdásílá dájú tó kúrọ́ ẹ̀yìn dàsí ti láti ní mú ń ta ha. orílẹ̀ ẹ̀fẹ́ ní wọ́n kà nígbà òbí ní sídírátì ní ń ta tó mú orí tìrìn àjò lókè Jibrilu tó fara kan nẹ́bí sọ́lọ́ àjọ sọ́lọ́ ní àwọn ọmọ ẹgbẹ́ náà ti dà gan-an ṣùgbọ́n gbogbo òṣèṣì yòókù ìmọ̀ wá láwòrán ọbẹ̀ dé nìyẹn ni kìí sí wá láwòrán obìnrin àwòrán ọkùnrin ni máa wá ṣùgbọ́n mi ò wá tó gbogbo ni àwọn àwọn oníṣẹ́ẹ̀sì ti kò sí ti ń jẹ́ ọkùnrin nínú àwọn o torí làwọn afá pé ká máa sọ orúkọ ọmọkùnrin ní ọmọ ní wọn ní haramu ṣùgbọ́n kọ́ jíbírí ìlú èsì ọkùnrin kì í sómi wọ́n ti á lọ gbé lórí ọkùnrin tó gbé lórí obìnrin <laughs> bẹ́ẹ̀ náà ní ká ìlú tó ní ọ̀sán pé ìtọ́jà rẹ̀ ó náà ní pé ẹ má fi sọ ìyẹn ẹ má fi sọ ìyẹn ẹ ó pa àwọn àlùbí ọlọ́run fúnlẹ̀ ó pa àwọn sàlá ní ọ̀sán sàlá fúnlẹ̀ rẹpẹtẹ. níta fẹ́ tó bẹ̀rẹ̀ ni pé àwọn àlejò wa bá Ànábì Ibrahim àwọn màláíkà ni wọ́n ọwọ́ nkura pé ẹ̀rú yìí máa ń bà wá. kọlu látàwùjá iná ló bá ṣerú kàdúgbò láàmì ní àlè wọ́n ní wọ́n Ibrahim látàwùjá má ṣe bẹ̀rù rárá àlùwọ́jà nínú ẹ̀dá àlùfọ́wọ́ má sì bẹ̀rù rárá iná ló bá ṣerú kàdúgbò láàmì ní àlè àwa ń fọ́n ròdùn pé ó bí ọ̀dọ́mọdékùnrin kan tí ọ̀dọ́ mímọ́ ìró òṣèlú mẹ́ta yẹn ti papọ̀ fún un nǹkan mẹ́ta tí ó ṣẹlẹ̀ ìyẹn ti fún un àkọ́kọ́ yóò bímọ ọmọ wọn dàgbà sí pé fídíò ọ̀dẹ̀ kù láàmú lẹ́yìn ìgbà lẹ́yìn fún adó mímọ́ iná ló bá ṣerú ká tó wọn láàrin ní ayé àwọn afọ́n lóòdù tó bí ọjọ́ ọdún kúrin gan tí ọjọ́ tí ọjọ́ onímọ̀ bí ẹ bá bí gbàgbé tí ó àfi sọmọdún mẹ́ta lọ́sọmọdún mẹ́ta ní ọ̀pọ̀ yóò fi sọ́kò òjò náà ní yọ̀wọ̀ àtẹ̀tẹ̀ pẹ̀lú ìdìbò náà. kọ́lá abàṣàtúmúni àlà àmọ́sáníyà lèkébà fàbímọ̀ tó bá ṣe rúurúurú. àlàbí ibrahim wà fún ẹgbẹ́ yà lẹ́jọ́ yìí ṣe ìró òdòdó lẹ́nu wá fún mi tó jẹ́ pé mo ti di àgbàlagbà ó ti dàgbà ó ti dádó irú òdòdó wọlé amúwáyé ó ṣe mọ̀ bí àwọn rẹ̀ náà ṣe ṣe mọ̀ pàtó náà sọ wọn lọ́wọ́ mọ̀ náà bímọ. ẹ ọ bàbá arúgbó bímọ ẹ ìwà ìfọwọ́ bímọ ẹ sàrà sàrà ṣébí sí ọlọ́run ọmọ fifty four years ẹ jẹ́ mẹ́ta wọ́n ló bímọ láàrin wọn ló bí ìgbà lọ ìbejì wọn ló bí ni. kọ́ fifty four lè ti mọ̀ gbọ́ ìwà àwọn ẹ̀mí tó ṣẹlẹ̀ kílẹ̀ tó mẹ́fà lóbi. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر مẹ́fà wọn ló gbé ẹ̀rọ. قالوا بشرناك بالحق فلا تكن من القانطين àwọn mọ̀láìkà wa sọ pé بشرناك بالحق òdodo la fi ń fọ́n lu sọ̀rọ̀ àdìsọ lásán kálá àtàkùnmínálẹ́kọ̀ ọ̀dẹ́gbẹ́ ọ̀gbọ́dọ̀ wà nínú ẹni tí ó já kúkú bíi àánú ọlọ́run àlùkùnú kù nìyẹn ẹgbẹ́rọ̀ kò dáadáa tó tẹ́ ẹ̀ bá kò dáadáa yọ papọ̀ mọ́ ìtẹ̀bá fọlọ́n àlùkùnú tù ní ìtẹ̀bá fọlọ́n àlùkùnú tù ìdákẹ́kọ̀ọ́ olóògbé ọlọ́run ọlọ́ni àbíkú alásọ́lá wa ti wọ́n sọ́lá àbíkú sọ́ọ́. وقولوا لله قانتين أقول في طابع وما بجد حافظوا على الصلوات أما تنكلم يوم تنكي الصلاة الوسطى inú àdúgbò ẹ máa tẹ̀kẹ̀rẹ̀ wọn dáadáa wà kó wọn lè la ìkọ́ ní ti ẹdúró bọ́lá kẹlẹ́ tí ọ̀tá pẹ̀lú lọ́ọ̀lọ́rọ̀ kẹ́rin máa tẹ̀ ẹ̀jẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ kan mẹ́kọ̀ọ́ rọ̀ ẹ̀ kùnú tù nìyẹn ṣùgbọ́n eléyìí pọ́ọ̀pù iná lọ pọ́ọ̀pù pàwọn pọ̀ múnú pàwọn pọ̀ ṣùgbọ́n wọ́n pọ̀ àti bá ló fi yàtọ̀ síra wọn. bí ẹ̀ bá wá dé pé ó kí n lẹ́yìn mọ́ ti bá fi kọ́ọ̀lì tí náà fi kọ́ọ̀lì tí náà ẹ̀ wọ́n àlá ọ̀yẹ́ kí èèyàn fà sẹ́yìn ẹ̀yìn lọ́yẹ́ kó dúró sí kì í síwájú. kọ́ọ̀lù bá kàdé lẹ́hàpì wọn ní òdodo la máa ń sọ làwọn fi fún ọmọ òdùnú yìí fàlàtàkùn mìíràn lè fà ọ́ nìpé wọ́n sì wá ní ẹjọ́ jákàn kù níbi ìkẹ́ ọlọ́run kọ́ọ̀lù anabi ibrahim sẹ́fà nàbí ọlọ́run ó ní wàmán wàmán yẹ́túná tó mi rahmat rọ́bì ìlà bọ́ọ̀lù kọ́sẹ́nì kankan tí ó dáná kú bí awọ́ ọlọ́run afẹ́ tó ti sìn náà ẹni tó ti sìn náà ẹjọ́ ló ń lo lómi tó wá kọrí sọ́nà láàyè tó bọ́ sí pápá tó lẹ̀ sọ́nà ojú òde tó wá ojú òde tó wá lómi ọ̀nà kọ́ sàánù bọ́lá ṣe ń ya àwọn tẹnu àwọn tẹnu lẹ́yìn ìmọ̀lẹ́dúbà ní wàhálà tó wà ní ojú ọ̀nà rẹ̀ wọ́n ti tẹ́tẹ́ ẹ̀kọ́ tẹ́ ẹ̀jẹ̀ má bẹ̀rẹ̀ alábàgbé aláṣẹ ẹ̀kọ́ tì yẹn pé ẹ̀kọ́ síbi ẹ̀kọ́ lójú ọ̀nà ìgbà tẹ̀ stress ní lẹ́yìn tí àwọn ọ̀gbọ̀n wájú lọ́wọ́ pé aláṣẹ dáàbò ọ̀nà ìjọsìn lálọ́ Sẹ́ni wà láyé ẹ̀ ọ̀rẹ́ jọ́sì làwọn ọ̀rẹ́ jọ́sì. Ẹ padà lè lẹ́gbẹ̀ẹ́ wá sí sùúrù. Ẹgbẹ́ ẹ̀ wá ti ṣe sùúrù. Ọ̀rẹ́ jọ́sì kò sí ilé kó ní ẹsẹ̀. Ọlọ́run ìjà sílẹ̀. Ọlọ́run tún sọ fún wa nínú Súwájú Zuma àyà fifty three àti fifty four ipe àgbọ̀dọ̀ jákàkó mi àánú ọlọ́run kì í ṣe fẹ́ dá ẹ̀ yálà ẹsẹ̀ ni àbí kọ̀ǹdíṣàn ló lé ní tẹ́lẹ̀mí lè ju ti ẹran fọkàn sọ́dọ̀ ọlọ́run kódà bí okùn bàtà rẹ já tó o sì wọ́n gbé áá ebi yìí kọ̀wọ̀ sí súnmẹ́ka ewu wàhálà wà nílé bẹ́lọ̀ sí wọ́ ọlọ́run kó ṣe kùtẹ́ńtẹ́ ìdáàbòbọ̀dẹ̀ ọ̀dà. torí tòun ní òkú yẹn sí olú ọmọ kan lọ yóò máa fẹsẹ̀ kí n jẹ yóò máa fẹ ìbàjẹ́ sẹ̀ kí n àwọn èèyàn sọ bó o sì fẹsẹ̀ lásán ní àti àdìsí ni sọ̀rọ̀ o àdìsí àlejò sọ́lá ọbẹ̀ náà tó ọlọ́run ó kún bàtà ìmọ̀jẹ̀ ọjà o ọlọ́run wa lọ bí ó ṣe ṣe nínú bó o ṣe wí o tó fi ọlọ́run tó

ṣùgbọ́n náà pẹ́kẹ́ ni gbogbo ìgbà lọ. àdìgbẹ́ ẹ̀kọ́ kọ́tẹ́ ẹ̀kẹ́ ni wọ́n lọ fún wa láì di àná. gbogbo ọba ìjọba wa fẹ́ yí wọn láì di àná àti òkè lágbàjá. ọmọ sàdúrà ti ní jókè náà tó kí okun bàtàrí ọmọ ìjà ọmọ ìjà èmi wàá fi nǹkan méjì kó pọ̀ lónìí. ọ̀nà mẹ́rin lọ́nà máa gbàgbọ́ àti nìyẹn. kódà ìkàtà àwọn sàdá nílùú ọ̀sán lọ́wọ́ àdìsán láti gbọ́dá àdìsán àtòlùdọ́lọ́ máa gbàgbọ́ àti. ó ní ẹ àwọn òun máa ṣe àjọ àwọn kọ́kọ́ nù kódà kọ́lọ́ bá gbà sí ibi ọ̀nà míì tí èsè tó ń fẹ́ o ìgbà tí wàá fi ṣe gba àwọn ìgbà ìgbín ọkọ̀ sí tó ń fẹ́ gẹ́gẹ́ àníwọ̀ sọ́lọ́ náà àlùsọ́ àti ìwà ọ̀làwọ̀ àtúnà ọlọ́run wá pọ̀ lórí ọlọ́run pọ̀ lórí bí wọ́n ti wá lórí kò lórí yìí kí ọba sí yìí fọ́ orí rẹ̀ kọ́kọ́ mi náà bẹ̀ tó bó ti ń ṣe é tó náà ló mọ̀ gbélé ọlọ́wọ́ ló mọ̀ gbélé ọlọ́wọ́. ọlọ́run bá yẹn lọ láti sọ fún pé قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم هو النبي صلى الله عليه وسلم صفوة يرسمي الذين أسرفوا على أنفسهم أو كيف تساسي جنبا يسي لذي أمي àwọn kan náà àwọn sàbí nìyẹn wọn bá ní ẹ̀kọ́ sọ̀rọ̀ fún àná ẹni wọn bàjẹ́ àwọn kó gbé tó gbé yìí àwọn ti kọ́ lọ́n bọ̀ ẹ̀ ṣùgbọ́n táwọn ti ṣe táwọn ti ṣe láti kó ja ìlú yà yìí tó náà ti sàbúkú báyìí ẹni tó ṣe sìnà bẹ́ẹ̀nu àwọn tó kú ilé bẹ́ẹ̀nu àwọn ẹni tó máa máa bí ọmọbìnrin tó rí mẹ́lẹ̀ láàyè láì ṣe kó ojú kiri ní táwọn lábá ṣe ni àwọn náà sì ń ṣe pẹ̀lú káwọn sẹ́yìn ní láàyè sọ́nà ó sì gbà sọ́nà ó sì sọ́nà ó sì gbà túbọ̀ àwọn. ọlọ́run ní kúlẹ̀ yá ìbáàdì yà lẹ́ni iná asrafu àlà anfusihim. sọ pé àyè ló sì ní tẹ́ẹ̀tì sàṣẹ́jù nípa ẹ̀sẹ̀ tẹ́ẹ̀tì láàtàkọ́nà tó wọ́n mi rọ àmọ́tẹ́lá. ẹ gbọ́dọ̀ dáná kò bí àánú ọlọ́run o nínú àánú ọlọ́run wípé iná lọ àyà ọlọ́run máa ń sàmójúkò gbogbo ẹ̀sẹ̀ pátápátá tí òbí sẹ́kù tẹ̀tẹ̀ wọn kó lọ kó sàmúkú fún wa. iná wúwo ìlà wúwo rọ̀bì. ọlọ́run ọba dájúdájú ọba aláforíjì ni ọba tó pọ̀ ní àánú ẹ. wà á ní ibú ìlà ọ̀pẹ̀ fún wa á sì mú láwù mi kọ́bìrì ayé àti àkùn làǹgà fún mọ́lá àkùn sọ̀rọ̀ ẹ máa tún bá lọ́dọ̀ ọlọ́run ẹ máa sẹ́yà fún mi lọ́dọ̀ rẹ̀ síwájú kí àwọn ọba owó dé pẹ̀wà lérí alárùnsẹ̀ kankan náà kọlọ̀kọ̀ wà túnra wa. torí ẹ̀ ló jẹ́ pé ní Islam èèwọ̀ ni kéèyàn ọmọ náà kọ́ sí gbúgbúra ẹ̀ kó pọ̀kùsọ haramu ni. kódà ìmọ̀ sọ iná ọlọ́run di di ọ̀rọ̀ yẹn fún yẹn ní ọ̀rọ̀ ọlọ́run dé. àpẹẹrẹ ti ń ṣàṣeyọ ọ̀tọ̀ nìyí àdánù ní ẹ̀rọ máa ń dọ́kú ìdájọ́ ìlú ìbẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run wọn ò tẹ̀lé tó ṣùgbọ́n ẹ̀tọ́ máa náà tó wọ tó wá gbogbo ikú àbí májèlé náà lọ́wọ́ ẹ̀kọ́rùn bọ́lú àwọn tó kókùn só ọwọ́. àwọn ká ní ara wa àwọn ká lẹ̀mí kò sí bá lẹ́lẹ̀mí lọ́la àgbọ̀dọ̀ bá pọ́pátì òun àgbọ̀dọ̀ bá ọ̀ọ́dún ìbá pọ́pátì ọlọ́run jẹ́ ọ̀ọ́lẹ́tọ̀ sí ìwọ́kọ́ lẹ́mí ìwọ́kọ́ la yíyáwó lásán ọkọ̀ wa kọjá lórí ìpè lásán lọ́lọ́run kọ́ wá sí kọ́ wá jẹ́ pé ìwọ lọ́wọ́ akó wàhálà lára tẹ́lẹ̀ ó wá òbí ọ̀dìlẹ́tọ̀ sí àkọ́lọ́ nìyẹn. ọwọ́ àti wọn hadith anabi wa sallallahu alayhi wa nínú sahih bukhari àti muslim látọ̀dọ̀ abu hurairah kọ́lọ́kọ́ yọrù àwọn mi náà gbàwá ní àwọn sàbí wọ́n sọ pé àwọn pàdé fẹ́ bá òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ náà àdìọ́sọ́là ọwọ́ á rí ọkùnrin kan nínú ẹni tó ń sọ pé òun ti gba Islam Ànábì sallallahu alaihi wasallam nínú owó ìtọ́nà fi ránṣẹ́ sí pé ah, ọmọ náà lọ́wọ́ lẹ́nu Ànábì sallallahu wa sọ fún àwọn ṣẹ̀wé pé ha bá mi ní àhàlẹ́ náà ẹ̀ ń tẹ̀ wọ́n o nínú ọmọ náà yìí ó ṣe àwọn sàbẹ̀ lè mọ̀ ìgbé amọ̀jọ́ fẹ́ ṣe di àdúgbò ní ìlànà torí inú tó burú jù fún káàkiri tí èsì mùsùlùmí kọ́ wá jẹ́ pé yọ̀ wà pàtẹ́ẹ̀kì nínú pẹ́ẹ́lẹ́ ti jẹ́ àdúgbò láti sàtìmẹ́sì yìí ó lè bá yí kírun oníkì ìmọ̀ràn bí kìí jọ̀rọ̀ ọ̀sẹ̀ kan nílé ṣùgbọ́n bá wá jẹ́ pé tí ó jẹ́ àdúgbò fẹ́ ṣe yìí tí ò ní gbàgbọ́ sí ni ó wá fún yín lọ lórí ẹ̀ ó lè lára àwọn káàkiri ọlọ́run ní máa ká ẹbí kúkìrì kìí nà ayé àwọn ọkùnrin máa sáà ní ìdàgbà àyè. àwọn káàkiri ìkọlọ́run fún wọn tó wá dé pé àwọn wà máa bá yín lu ilé ọlọ́run nínú oko fi lè dá àti wọn bá yín máa lòdì kì í dùn mọ́mọ́. ṣùgbọ́n tẹ́ ẹ bá ní kọ̀ tó bá ṣe bẹ́ẹ̀ lórí òṣèlú ntọ́fẹ́ gbà lọ́wọ́ yín ojú mọ́sálásí lọ ntọ́fẹ́ gbà lọ́wọ́ yín ojú mọ́sálásí kò sí nǹkan ara mú kò sí nǹkan ara mú à ń bọ̀ wá bẹ́ẹ̀ ní ìparí àdìsí ṣùgbọ́n ẹ tí ìṣe mùsùlùmí kò ní lára kan wá jùlọ kódà tó bá gba ìsìláàmù lónìí iṣẹ́ rere ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ní kété tó ti lọ́gbà wà láwọn ṣùgbọ́n ojúṣe ojú rẹ ojúṣe rẹ ni kó sàmì sẹfẹsìn ẹ̀sìn àdúgbàsọ́lá ojú sínú ojúṣe rẹ ṣùgbọ́n ìtọ́jẹ́ ìpìlẹ̀ tọ́jẹ́ ìmáàlì tí ò sí fún yẹn ìyá rẹ̀ gan ju ìyá tó kò sojú sí ti ẹsẹ̀ lọ. so ní òwúlẹ̀ jẹ́ làwọn afá àti ẹ pé àìkúfáàrù léṣu bí mo bá tọ̀ bí ẹni kòró ìṣẹ̀lẹ̀ à. àwọn káàkiri àwọn tí ì ṣe mùsùlùmí ọlọ́run bá wọn sọ̀rọ̀ pẹ̀lú akẹ́kọ̀ọ́ ẹ̀sìn. àwọn mi lọ pẹ́rẹ́ rárá mo ká tọ̀ bí ẹni kòró ìṣẹ̀lẹ̀ à. ọlọ́run bá wọn sọ̀rọ̀ pẹ̀lú akẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó mọ̀ gbọ́dọ̀ kọ́wá tó ń kírun oyè ọ̀sà káwọn gbá rẹ̀ kò ní ní ládàkà kan bẹ̀ torí pé ìtọ́jẹ́ pínlẹ̀ tọ́jẹ́ yìí máa ń yùn má jẹ̀mọ́ lọ jẹ́ tí ó dé káwọn ilé ìlú gbé dáa ṣùgbọ́n tó bá jẹ́ tó tó wá náwó rẹ̀ sí ní nǹkan ní tí ó ti ìyá fún ni ìyá ó tún fún ni sòbí ẹni tó lọ balẹ̀ ó lẹ̀ tó tó wá fún kọ́lé ọtí yóò jẹ́ ìyá fún balẹ̀ ó lẹ̀ yóò tún máa jẹ ìyá ilé ọtí lọ́tọ̀ ṣùgbọ́n lọ balẹ̀ ó lẹ̀ ó wá fún kọ́ ìyá akọ́ba yọ lẹ́ẹ̀dẹ̀ kan ní ọ̀dẹ̀ lórí ìlera lórí ìjà akọ́mọ́sálásí ọlọ́run kọ́ kọ́ àwọn ṣe o. anabi wasala laa ni wasala ŋun yọ kunu yẹ lọba ni hada mi ni ahali naa eléyìí ní èrò náà ni o ẹ ta ni dúró ẹ tí ì ṣe mùsùlùmí a ní kò tí ì kọjá làlá lọ ṣùgbọ́n kọ́mọ wá gbé rẹ̀ faraye kí wọ́n lè rọ́pò fún àbí kí wọ́n lè ṣe nǹkan tó yẹ kí ṣe mùsùlùmí fún ẹ̀ ẹ́ bídé ti lọ rọjò rẹ wájú Ọlọ́run. fọlọ́n máa ń hadọ́rọ̀ ìkìtà kọ́tàlá rọ́jò àṣẹjẹ ìkìtà. ìgbà tí ogun délẹ̀ ọkùnrin ọjà ń pọ̀ ó múra gidi ni débi wípé ọgbẹ́ tí ń sa ọwọ́ àpọ̀ lára rẹ̀ gan tó sì bá àwọn káàdì ìjà nígbà àwọn obìnrin bá jà àwọn tí ìṣèlú obìnrin bá jà wọ́n sì ń sa wọ́n sì ń sa wọ́n sì ń sa tí ó kù la fàkàdà bá kù náà ṣe ẹ̀ka yẹ̀ka apá kan náà ṣe ń gbọ́rọ̀ àlẹ́nu tẹ́lẹ̀ sọ̀tà wọ́n fẹ́ náà sì yẹ̀ méjì. náà sọ̀tà ṣe pé yíyí ó káàkiri yóò pé ìwé èrò náà ni. ẹ ò ní ṣe ń dà lórí lọ́rọ̀ tọ́lá sì ti láti lòdì fún ẹgbẹ́ wa pa nínú ọ̀nà tiẹ̀. nígbà tí ọkùnrin yìí tó rí wípé ẹ̀ka èrò tó wà lára àwọn rẹpẹtẹ nínú apó rẹ̀ lọ́ba fa ọba kan yọ ọbẹ̀ lọ́ba tó gún rẹ̀ bó ṣe kú nù. àwọn tí a rí ibà kí gbèmí sọ́dá kan sóòlù lọ́wọ́ ọlọ́wọ́ àṣùbà anẹ́gbẹ̀ sọ́dá kan gbọ́dọ̀ lọ́mọ sọ ọba wa bá anẹ́gbẹ̀ wọ́n sọ́dá lọ́wọ́ àyẹ̀sà ọkùnrin tó ọmọ yìí ń lérò inú ẹni náà ni ọmọ gbọ́ra rẹ̀ ni nígbà tí wàhálà yìí fún mi tó ti pọ̀ jù òṣìṣẹ́ náà sọ̀rọ̀ náà àyè sọ́wọ́n aṣọ pé kún bí àkùnà àfa àbẹ́rẹ́ àdínàbù láàyè kúrò ìdánilẹ́kẹ̀ ìlà ọ̀mìnú. ìwọ alágbájá kéde láàrin àwọn èèyàn sọ pé kò sẹ́ni kẹtí ọwọ́ àjẹ́nà bẹ́ẹ̀ tó má nígbà gbogbo ìlú lọ́rọ̀ iná lọ́ ayọ̀ ayédè tìrìṣà bẹ̀rẹ̀ rọ́ọ̀lù ìlú àjẹ́. dájúdájú ọlọ́mọ ṣe àránṣe fún ẹ̀sìn tí mo mú wáyé pẹ̀lú ìyànjẹ́ kò kí bí ó ṣe máa lo múlùú òdodo kò kí ni ó máa ṣiṣẹ́ sin ìsìlámù lọ́nà bí ọ̀gá yóò. yálà owó ni wọ́n á bẹ̀ ni o ọ̀la ni wọ́n á bẹ̀ ni o ìyì ni wọ́n á bẹ̀ ni o ọbẹ̀ dáàbò ló fámìlì ẹ̀ ni o ẹlòmíì tó ló fámìlì ẹ̀ ni o lọ́ọ́ sí nǹkan bíi <laughs> ní Islam ẹlòmíì tó ló fámìlì ẹ̀ ni wọ́n sí nǹkan bíi ní Islam. kò ní ní dáadáa kan wá jọ lọ àbí kó torí tọ́lọ́ kó torí ẹ̀sìn tó bá bẹ̀ sí. ẹlòmíì ọ̀ jagun láti pé àti gbọ́ pé àwọn bàálé kékeré kan ní wọ́n wá bá àwọn bàálé kúrò ìjà lọ́wọ́ ká nínú sáàpì ti sá ọwà ní wọn àti wá gbọ́ káwọn ènìyàn wá ní ìkọ̀ ẹ̀ yọba jọ <laughs> sẹ́mi wàá nà wá jọ lọ. sọ anábì ọ̀sán ọ̀la àdìo sáàpì yìí pé sọ fún ẹ pé ẹnì kan ò ní wọ àjẹ́ náà àyàtúmọ̀ mi ní òdòdó dájúdájú ọlọ́run wa nígbà míì yọ ọmọ ṣe àrẹ̀ṣe fẹ́sìn pẹ̀lú ìyẹ̀tẹ̀lẹ̀ kòkì ọjà ẹlẹ́sẹ̀ ni àbọ̀jẹ́ ọmọ àbọ̀jẹ́ káàdì ní ìṣe mùsùlùmí rárá. àwọn ṣe ń pọn títà láàyè bòmí mọ́sálásí bíi àdáyé wọn gbẹ̀bọ̀ wò bẹ́ẹ̀ láwọn èèyàn náà fi ọmọ mi ṣàlùbàlà ẹ máa fi ṣàlùbàlà tó fi sọ́ọ̀bù àlùbàlà yẹn rárá o lójú tí wọn lọ́ọ́ mú ọ sí ni o òní ẹ bá jẹ́ kéde òní jẹ́ kí òní ládàá kan wájú ọlọ́pàá báyìí owó aráàmù yẹn lọ fi sí wọn ní ládà kankan wájú ọ náà. ètò tó sojú abẹ́ kò lójú tó sojú abẹ́ kò ju eléyìí lọ ó tún wá nínú sọ ìbò káyà àti mùsùlùmí náà látọ̀dọ̀ àbúrò rẹ̀ rà tọ́nà kọ́kẹ́ ó ní ìṣẹ́ ọ̀rọ̀ sọ́lọ́lá àgbọ̀sọ́lá ti pé mẹ́ta rọ́dà ní jábàlì fàkọ́tàlà náà sọ̀rọ̀ fọwọ́ ìnáyà náà yàtọ̀ rọ́dà bíi خالدا مخلدا فيها أبدا ẹni ó bàbá máa máa gun òkè lọ orí òkè ó gun lọ ó sì máa máa dàbọ kó lè bá a kú lọ́ba sì kú bẹ́ẹ̀ náà anabi wa sallallahu alaihi wa sallam sọ pé fàwọn àfihàn náà rìn jahannam inú náà ọlọ́run nínú ọjà àdánmọ̀ ní ọmọ wàlá ìdíyàmọ̀ yàtọ̀ ọ̀dà bíi khalidan mukhalladan fiha abada. tọ́jà pé yọ ọmọ ọdún òkè nínú lẹ́nà tí òkè máa jábọ́ bí ó sì máa ṣe nu láíláí ọlọ́ ọ̀pọ̀sọ àdúgbò ń bẹ̀rẹ̀. ọjọ́ wa máa ń ta hásà súnmẹ́n fákọ̀tàlá dábùsà òkúta tó ń mú owó yẹn lè yíyá tá a sá orí náà lè dá àná. khalida mukhalada biya abada. anabi wa sallallahu alayhi wa sallam ibe ẹni tó bá gbé ìwọ lọ tó fi ẹnu fà á fífa àwọn ọmọ tó ní hásà wa. lọ́fẹ̀ẹ́ tó fà á tó fi wá para rẹ̀ ànábì ọ̀sán sọ́lá pé pé yóò sì máa fẹ́ tó fa nǹkan náà nínú náà jáde náà lọ láéláé tí ò ní tí ò ní kó bẹ̀rẹ̀ o tó sọ pé wà lọ́n pátálà náà sọ pé omi àdìyẹ tí àdìyẹ tó wọ́n fi yé nìyí yẹ̀dẹ́kù bíkà bí bàtọ́lì ní fi dárí jahanna kọ́ọ̀dì náà mọ̀kànlélẹ́bí àbàdà ẹ bá mú ìrìn lọ́wọ́ tó máa lọ fi gúnra yìí ọlọ́run fún ní ní nínú ní ọjà àdúrà tí ọ̀nà ti kúra rẹ̀ nínú ọjà àdúrà lọ láíláí lọ́wọ́ sọ àlùwọ̀. àti sọ́síwájú ipe ẹsẹ̀ kan náà lé ọjà àwọn ogun àjọ ọlọ́run òun náà ní kí yòókù yòókù lórí ẹ̀rọ tó bá ti yàtọ̀ sí tó bá wọ́n lọ́nà ètò ilé ẹ̀dá ẹ̀. àwọn aláàbò pé wọ́n àdìsí ẹni tó ṣe wípé ọkà sí pé ọtọ́ ọtọ́ fún gbogbo sílẹ̀ ìwé ẹ̀ sẹ́lẹ̀ sàrò báyìí. ìwà sílẹ̀ nìkan gbogbo tí islam bá ṣe ní haram tí wọ́n sọ pé ah, ọ̀tọ̀ islam ṣe ọtí lára ní haram wọ́n sọ pé ọ̀tọ̀ pé àwọn afáàní ẹ̀ka sọ̀tọ̀ ọ̀tọ̀ islam ṣe sì ní lára haram wọ́n sọ pé aláàjì omi aláàjì lọ́wọ́ lára ẹ̀ lọ́wọ́ ajá gbẹ̀gbà kìlì káàbì. so ni wọ́n gbé eh, yàrá ìsìnkú láàrú mọ́ àràmọ̀ òṣèré ضرورة ṣètò ìgbé ó fojú kan gẹ́gẹ́ bí Islam sílé wọ̀ kẹ́kọ̀ọ́ wa lọ sí lẹ́tọ̀ọ́ ìdìbí káàdì bẹ́ẹ̀ náà ni ìdí Islam bá sí lẹ́tọ̀ọ́ kẹ́kọ̀ọ́ wa máa máa sílé wọ̀ ní tó fojú ọ̀tẹ́mi lè rújú rárá ìgbẹ́ ẹgbẹ́ ìdìbí káàdì ìdí Islam tó ṣe ní ọ̀ràn yẹn kẹ́kọ̀ọ́ wa máa máa kó yé sí ọ̀ràn yẹn tó fojú hàn ìgbẹ́ ẹgbẹ́ ìdìbí káàdì kéjì òkú wákàtí márùn-ún sọ̀rọ̀ yẹn fẹ́ràn kì í ìgbẹ́ ẹgbẹ́ àbí kó ká ti ní àsìkò kì í sọ̀rọ̀ yẹn kì í sọ̀rọ̀ yẹn àwọn òfin ní ẹ̀ka ń sọ bẹ́ẹ̀ bí ẹni yẹ ẹ̀dẹ̀ káàdù ni ó ní ẹ̀yìn rẹ̀ ojú rárá ọwọ́ àti mọ́tíra ọlọ́run tó wà ní súnà lẹ́nu ọ̀sán ọ̀rọ̀ àti ọ̀sán. pẹ̀lú ilé ìlàtọ̀ parí agbárin ẹlẹ́ẹ̀kejìlá ipe al-qunutu min rahmati al-qunutu min rahmati Allahi madarra kéèyàn kọjá fún mọ́mìnì òdodo kọjá fún kòmí àná ọ̀rọ̀ tọ́lá jẹ́ kó kọ́ndíṣàn ló le àìmọye ẹ̀dúrí ti tí wọ́n lé ju tiẹ̀ lọ. túbà lọ́dọ̀ ọlọ́run ọdún wa fún yín lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́run kò níbẹ̀ sí yóò sì nà ọ́nú fẹ́ lórí àdáwọn yẹn. tọ́lá ti gbá ìṣẹ̀lẹ̀ ní ti ọ́ àìmọye ẹ̀dúrí lórí pé lójú ìhun ti ṣe kò ju ọ́lẹ̀ fọlọ́run kányányá kọ́ mọ́tòrí ẹ̀ kò fi wá dáhùn kó bìí ọlọ́run èyí tó àwọn ọ̀ṣọ́. pẹ̀lú eléyìí la fi lọ síbi agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹtàlá ona ni tọ́wánu àdìsí anabi sallallahu alayhi wa sallam wípé ahabu tasmiyati ila Allah abdullahi wa abdulrahman ní àwọn ọkọ̀ tọ́lọ̀ ń ká máa sọ̀rọ̀ ona ni abdullahi ona sì tún ni abdulrahman ọlọ́wọ́ sọ pé alhamdulillahi rabbil alamin arrahmanir rahim. nínú ọkọ̀ tọ́lọ́run fẹ́ jù ọ̀nà ni abdullah àti abdulrahman. àwọn àna hadisi tí abdullah bin umar gbà wá nínú sọ́yìn muslim ó ní òjì sí ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé inna ahabba asma'ikum ila allahi abdullahi wa abdulrahman inú gbogbo kọjá ẹ̀ máa ń sọmọ àti nǹkan ẹ̀ máa ń jẹ́ ìtọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù oní ọ̀nà Abdullah àti Abdulrahman ọlọ́run nífẹ̀ẹ́ sáwọn ọkọ mi náà ṣùgbọ́n ìtọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ sí jù oní Abdullah àti Abdulrahman. ọ̀rọ̀ méjì làwọn afá wa sọ lórí ẹ̀ àwọn míì dúró lórí pé Abdullah àti Abdulrahman ni ọyàtọ̀ sí àbúrò ní ìmọ̀ àbẹ̀mẹ́rin àtàwọn èkó wọ́n ní tójú ọjọ́ bẹ́ẹ̀ òun náà ní pé gbólóhùn abudu láàyè àbí abudu kìnìkan méjì péré iná lọ́nà dá ọ̀nà ọ̀rọ̀ hàn abdullahi àti abdulrahman ẹ lè rí abudu mẹ́mọ̀ lẹ́yìn méjèèjì so abdullahi ọlọ́dà pẹ̀lú ẹ̀ méjì abdulrahman ti ọlọ́sẹ̀ ní ibadurrahman ọwọ́ adáko náà lẹ́ẹ̀mejì ní Qur'an. alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ suratul jinn àyà 19 ọlọ́ba àdìgbọ́lá sọ pé wà á nẹ̀kú lámà ọmọ àbúdúlọ́ ìyẹ̀dẹ̀rù káàdù yẹ̀kúnù nàálẹ́ ìbàdà. ọlọ́ni dájúdájú nígbà tí ẹrú sí ọlọ́run náà lànà tó wà Muhammad sallallahu alaihi wasallam tí ń pè ọlọ́run tí ń sin ọlọ́run àwọn èèyàn sì bẹ́ẹ̀ ni máa tẹ̀ mọ́lẹ̀ tí wọ́n pé bàtà tí wọ́n pè é lórí sọ̀rọ̀ lọ́wọ́ àná. líbàdù nìyẹn sọ̀rọ̀ náà ní kí nǹkan pọ̀ a sì máa jẹ́ irun tọ́wà jọ̀jọ̀lọ̀ àbí kí wọ́n pè tọ́wà ní ọrùn kìnìún tọ́jà tó pọ̀ bá bú ọkàn rán ni ẹ̀ oníjẹ níbàdàn. àwọn èèyàn dìde tí wọn fẹẹ lè máa tẹ orí ànábì sallallahu alaihi wasallam mẹlẹ ní tó ti kiri apá kan náà wọn sọ pé ní ó kó ànábì wọn sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí ń jẹ muhammadu tí ń ahmadu ó sì wà ní quran ó sì máa jẹ abdullah sọmọ wa pé kí wà á nà wúlà kọ́ ọmọ àdídúlá yẹ lẹ́rù káàdù yẹ kúrú nà alẹ́ yìí bíbàdà ṣùgbọ́n àwọn ìsọfúnra kì í ṣe kó fi ń fún lówó kọ láàyè gbogbo ìwà àti tó ìyẹn ló súnmọ́ yìí onígbà àgbọ̀ kẹ́lẹ́ kó kò ní àdùn láàyè ní ọ̀rọ̀ sàbí. ayé ẹlẹ́ẹ̀kejì onáà ní sùràtù Maryam àyà káàtì tọ́lọ́ bá sọ pé nípa Isa alayhi salatu wa salam ńgbàṣẹ ńgbàṣẹ ń bi léèrè lórí ìtẹ́ qala inni Abdullah atani al-kitaba wa ja'alani ya anabi isa sọ yìí pé inni abdullah dájúdájú ẹrú sin ọlọ́mọba mọ́jẹ́ abdullahi nìyí àtàní alikitaba ó fún mi ní tírà wájà aláàlì nàbí ya ó sì ń lá nàbí ọlọ́run àyè méjì tí abdullahi ti wá nìyẹn ibadu rahman oní ọ̀wá láàyè méjì oní ọ̀dí suratul furqan aya sixty three. فلو بطلقي وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما ọlọ́run ní àwọn ẹrú sí rahman àwọn ẹrú sí ọlọ́ọ̀bá aláàánú jùlọ náà làwọn tó ṣe pé wọ́n máa ń rìn jẹ́ẹ́jẹ́ lórí rẹ̀ omi ìjọba ń kàṣẹ̀ ìjọra olójú tí ẹ bá rìn lọ wàyídá àtàbàwọn ìjà ìlú náà ọrùn sálámà táwọn aláìní bá bá wọn sọ̀rọ̀ ní bá wọn ṣe bá bá wọn ní sálámà ọlọ́nkọ́lá àwọn òmìnira jíjà ti ní o. ààyè kejì náà ní síwájú sòfò àyà nineteen ọlọ́ba àdìgbò láti pé wàjà àdúrà ìmọ̀lá ìkàtà lẹ́dí ìnáwó mẹ́rin bá dùn ràhánà ìnáta àṣẹ́bìdì ó máa ń kọ́ ọ́n tàtúntà òjàrà adájọ́ òun wọ ìsàlù àwọn káàbì wọn wá sọ àwọn màláìkà tí wọn jẹ ẹrúsìn ọlọ́ọ̀bá láàánú kọ́sọ́wọ́dì kọ́sọ́wọ́dì obìnrin ọlọ́run ní ṣé gbàtà dá wọn ṣoṣo ju yín ni káwá kọ ṣàhádà yín ẹ̀rí yín káwá kọ́ ọ́ lẹ̀ ká tó fi yín léèrè lórí ẹ̀ láì fi yára sita fẹnu bẹ́ẹ̀ ni kọlọn fẹ àwọn ọmọláyìíká ní ìbáàdùn rahman bẹ́ẹ̀ náà ni àwọn ẹlòmíràn ọlọ́run kò ní ìbáàdùn làwọn afa àti ọmọ ìgbà ayé méjì tó ti wá nìyẹn kọ̀wá síbi kẹtẹ ti fi ápù sì sí ọkọ kankan ní ọkọ ọlọ́run yàtọ̀ sí ayé bẹ́ẹ̀ rẹ̀. nítorí wàá pè é lọ́wọ́ oní àdúgbò ọlọ́run sọ pé kúlẹ̀ ìrùlọ́ àwọn ìrùràmán ayélujára tẹ̀lé ìrùfàdáwọlé àsùnà ìrùfàdáwọlé àsùnà máa pè ọlọ́run àbí kọ́ ọmọ pé kọ́ ọmọ pé Allah tàbí ya Rahman èyí ò wò ó sí nínú tọ́ba pẹ̀lú orúkọ ọlọ́run ní àwọn ọkọ̀ rẹ̀ wá. wọ́n nígbà tó lọ́wọ́ sì lẹ́tì inú àwọn orúkọ rẹ̀ Ar-Rahman náà ló sì lẹ́tì láàyè. ṣùgbọ́n àwọn onímọ̀ míì nínú wọn ni Qurtubi wà ó ní ilé òtúmọ̀ sí pé bọ́yá Abdullah àbí Abdulrahman nìkan ló sí kan ní orúkọ rẹ̀ orúkọ rẹ̀ tó bá fẹsẹ̀ rẹ̀ lẹ̀ ṣùgbọ́n fún wa àwọn ẹ̀sánpù wa fún wa pẹ̀lú àbúrò àbúràmọ́n ni. sọ onílọ́dọ̀ ọ̀hún gbìyànjú sọ wọlé àbùsọ́mọ́lù àti àbùmálìkì àbí àbùrọ̀hìn sọ òun náà wà nínú orúkọ tó lọ nílẹ̀ sí pé ọlọ́run àdéhùn sáàkàn sọ méjì fún wa ní pẹ̀lú ẹ̀rí wípé ọlọ́run kúlẹ̀ ní ọlọ́run àwọn rahman أيما تدعو فله الأسماء الحسنى هنا وعد ayo ìgbà ọlọ́run bá ní àwọn ètò rẹ̀ wà pọ̀ tó dé ògóńgó nípa dídá àlìbáàdì lọ́sọ̀rọ̀ gáyà ìfẹ́ lọ́sọ̀nì pọ̀lì jẹ̀mà nípa dídá rẹ̀ wà nínú ìtumọ̀ tó dánú ọkọ ọlọ́run bá lọ́ga jù. ṣùgbọ́n àdìsí tí wọ́n gbà wá ipe àhábìlẹ̀ àsìmọ́ ìdílé aláì máa tòrò gbígbà yìí pé tọ́lọ́ bá nífẹ̀ẹ́ sí ju olóko ẹ̀jẹ̀ bá fẹ́ àkúùsì ni àdìsí yẹn lẹ́wọ̀ kámọ̀ gbàrà lé yẹn tò ìta gbàrà lé náà yẹn tí mo ti sọ síwájú yẹn ipe ìtọ́lọ́ bá nífẹ̀ẹ́ sí ju olóko òun náà ni Abdullahi àti Abdulrahman àwa lè ṣe kìyà àtìlẹ́ lórí ipe àti ìtọ́ba báyìí náà nínú àwọn ọlọ́run owó ọlọ́run ìtọ́ba rìn lẹ́ Aku bawa dari insya Allah padà máa pa husna ọwọ́ àti saya kò bá rí ibi Jadi látọ̀rọ̀ jábìrì jábìrì orang pé wọ́n bí Awal kan fún arákùnrin kan ini àti ini torí pé táwọn gba ní sọ̀sọ́lá nìyẹn o. ní wọ́n wá wọ́n wá fi wíjì gba ní sọ̀sọ́lá àdìsọ́lá àníkò sọ̀sọ́lá àdìsọ́lá wá sọ pé sẹ́mi ìmúnáta Abdulrahman. ètò ìgbà ọmọ rẹ ní àdìkọ́ sí mu lọ́rọ̀ sọ ní Abdulrahman tí túmọ̀ sí pé àníkò sọ̀sọ́lá ó mú mọ́ràn nípa owó ọ̀rọ̀ dáadáa àdìsí kan bẹ tí wọn gbà wá ní ọjọ́ pé ahabul asma'i ila Allah ahabul asma'i ila Allah ma ubbida aw ubbi ìtọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jù nínú àwọn ọkọ oní ẹ̀dẹ̀ ìjọba bí ápù sí àbíọ́sí Muhammad sí Muhammad al-Baqi Muhammad al-Aadi Muhammad al-Bashir eh, Muhammad al-Nadir bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé o lè àgbáyé sọ pé lá àṣìlẹ̀ lọ hadith yẹn kò ní sáré ju o bí ẹ ṣe máa ń sọ nù kò sí pẹ́ nìkan lọ́gbà wa hadith yẹn ní sáré ju ẹ ń gbé ìbáwọ sáré ju ẹ̀yọ́ tó kọ̀ pé ṣé ọ̀nẹ́ àbí ọ̀nẹ́ ṣé àwọn tí ó tọ́wọ́ àgbẹ̀ wọn ti tẹ̀ ọ̀tọ̀ mẹ́mẹ́ nígbà tí ìgbà wa ní sáré ju ṣé kò sí kò jẹ́ ojú yẹ sọ̀rọ̀ bíi fọlá àdìbájú àlejò tẹ̀lé yájú ní sáré bí ọba ti ní sáré ju báyìí

nínú orúkọ tó dáa tọ́lọ́ ní ọ̀rọ̀ náà ká pé ọmọ ní Abdulrahman nasu rẹ̀ wà ní àdínkù bàbá tó wá lórí Abdulrahim àti àwọn orúkọ mìíràn gẹ́gẹ́ bí ìyá àti àwọn kan nínú àwọn onímọ̀ tí wọ́n ṣe. ẹlẹ́ẹ̀kẹrìnlá agbẹ́rẹ́ ẹlẹ́ẹ̀kẹrìnlá lórí gbólóhùn ọlọ́run tó sọ pé Ar-Rahman Ar-Rahim ọlọ́ni aláàánú jùlọ olùsí àánú onáàdé pé onáàkà aláàkàtú wà bẹ́ẹ̀fà bẹ́ẹ̀ na rahmatulahi ta'ala bi khalqihi wa tarbiyatihi iyyahu. àṣepọ̀tọ́ lágbára ọmọ ń bẹ láàrin àánú ọlọ́run tí àràmánì rọrí kó sínú àti tẹ́lifíà ọlọ́run ti sọ síwájú tọ́sọ̀ pé alhamdulillahi rabbil alamin ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́ọ̀ni ọlọ́run tó kó ń lórí gbogbo ẹ̀dá àsìkò ọ̀tọ̀ lágbára ọ̀nbẹ láàrin méjèèjì nínú àwọn ọlọ́run tí ṣe fẹ́ dà ó náà ní tẹ́rìbíyà tẹ́rìbíyà yẹn ó ní pé kí nǹkan wà níṣesí kan tí ọ̀ lágbára tọ́ lẹ́ẹ̀ tí ò tó nǹkan rárá kọ́mọ wa sẹ́rẹ́bí ọmọ wa bá kọ́mọ bá kọ́mọ bá díẹ̀ díẹ̀ kọ́mọ jẹ́ kó wálẹ̀ fẹ́ náà títí tó náà wá ti di ẹni tó pé tó lágbára tó ní mímọ̀ tó dọ̀dọ̀ náà inú àgbọ̀n rẹ̀ tọ́lọ̀ bá fi nǹkan lẹ̀ lórí bó ṣe wà nǹkan wọn wà lórí bó ṣe wà tí ò ní tí ò ní gbèrò ọlọ́run bẹ́ẹ̀ inú àgbọ̀n pé kí nǹkan máa gbèrò ó sì ṣe àánú kọ́mọ ẹ̀dẹ́ ènìyàn àti àwọn nǹkan míì tó ìpè ọlọ́run bá dá kò sẹ́nìkan tí wọ́n bí ní àbá yọ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ láti èkó ìdílé gbogbo yìí tí gbogbo ká ló bá jẹ́ àbá yóò ká ló pè ní ẹ̀rù ní ìmọ̀ olùwà ẹ̀kọ́ ẹ̀ bá bá gbogbo wa náà ẹ̀kẹ́ ara ẹ̀ wá ní pòlísì ṣùgbọ́n nínú àánú ọlọ́run bọ́lá ọba sì gbé kalẹ̀ nìyẹn tọ́ba ṣe yí pé bẹ́ẹ̀ yẹn ṣe súnmọ́ bẹ́ẹ̀ omi ń kàn wá bẹ́ẹ̀ ni kò sí dàgbàsókè kankan fún àánú ọlọ́run ò lè bá débi pé kò dìbẹ̀ lọ. ńgbọ̀ bá yá obìnrin gáàdì máa kọ̀m̀pléǹ pé nǹkan máa ń kùn ọba fún lókùn dé dà ẹwà àánú ọlọ́run. àìmọye omi tá àánú ọlọ́run ò sì lè bá débi pé wà dìbẹ̀ lọ́dẹ.

wọ́n fi àgbàdo owó ilẹ̀ àgbàdo ẹlọ́kan ọlọ́wọ́ sì fi àánú rẹ̀ bá yóò sì gbèrò yóò tún wá di sí ilé oríṣiríṣi yóò gbẹ́mẹ̀ yóò tún mú tàbí ẹ̀wòrán ọlọ́run látara látìmọ̀ ọlọ́run ǹjẹ́ àmọ́ ti ilé ìgbà tá ń kà nù ìgbà tá ń kà nù tábà kà lóyò wípé Ar-Rahman Ar-Rahim aláàánú lọ́lọ́run ọba tí wọ́n á dé nǹkan gbèrò tó lè bá a já nǹkan mi fún wa ọlọ́ọ̀bá àdìjọlá ó pe àkíyèsí wá sí nínú sọ́ọ̀tò rome aya fifty four ọlọ́ọ̀bá sọ pé aláàbò lẹ́ni alábàkọ́ mẹ́ńdọ́ àfi tó mẹ́jọ àlàmì ńlá àdìgbọ́ àfi kú wáta. قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير الله أكبر الله عليك ولا ọsọ ibi aláhùn lẹbi ìkàlákàkùn mẹndọrẹmí ọlọ́run ló dá yín láti bí lílẹ àbíbi agbára tiẹ̀ ti bẹ̀rẹ̀ ní omi gbọlọ ìsúpamọtò tó àwọn àmẹ tọ́ba dá àmì tọ́ba lọ fẹ́ lọ bẹ̀ kò ṣiṣẹ́ mọ́ atẹ́gùn ti fẹ́ sí kò ṣiṣẹ́ mọ́ atẹ́gùn lásán ó ti gbàgbé sí ayé rẹ̀ yẹn ọlọ́run láti bí lílẹ̀ ló ti dání tó ń mọ jàǹdà mi báàdì owó dáàbì owó lẹ́yìn lílẹ̀ yẹn ọlọ́run wá sí agbára fún yín agbára náà ló yá jọra wọn lójú àwọn tí òbí bá gbọ́ lọ òpònú ní àná òpònú ní àná wọlé tó yín ká tí òbí bá gbọ́ pa ẹgbẹ́ ọkọ ọlọ́run yọ̀ọ́ bọ́lá ọba rẹ̀ bẹ́ẹ̀ sí ọ̀ àtàwọn èèyàn tó jọ wọlé lè yín náà lọ. ńgbọ́ láyé fúlàní olóyún kí wọ́n lọ fi kí wọ́n lọ òkú kí wọ́n lọ fi ṣe wọ́n lọ gbé láì fi báwọn yẹn wọlé lè yín káfíń yẹn ṣe bẹ́ẹ̀. ààrẹ káàdì ọ̀bá méje ayé ọ̀nà bọ́tọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ló wá fún lórí ẹ̀. ìwé ìdàgbò ní ọ̀sán kan ní àwòsì ní jẹ́ ẹjọ́ mẹ́ta tó sọ torí ìgbàgbọ́ rẹ̀ tó ní oní àgbọ́dọ̀ ó gbé àwọn gbọ́dọ̀ mọ́fin wá táwọn ọba kọ̀ǹtró ẹ̀sìn ẹ̀sìn ní ọmọ kọ̀ǹtró àwọn <laughs> abẹ́ ẹ̀gbọ́n àtàwọn míì ti ń jọ lọ bọ́nà ọba wọn bẹ́ẹ̀ tí wọ́n bá kú lórí ẹ̀ challenges ń kò sí ẹ̀dá ọ̀ ṣùgbọ́n àárín ẹni tí ó dùn gbàgbọ́ bọ́lá ń bẹ àti tí ó lọ sí iyèméjì ọlọ́wọ́ àwọn lórí iyèméjì o ṣùgbọ́n bá wá ní oṣù wá ní oṣù wá dá lórí pé ọlọ́run kò sí kò sẹ́dá kan tó bá ń sọ ọkàn ó ń sọ̀rọ̀ tó ń nọ́ọ̀mọ̀ yìí pé àwọn èèyàn mọ̀tò lọ́dọ̀ ń bá pátákì rí ọsàn kó rí àìmọye tó rí tí sì ń bẹ pátákì rí ọ̀rọ̀ òrùkọ̀wọ́ àìmọ̀rí tó ìfowópamọ́ kan tó ṣe ń sáǹfààní lára ẹ̀ tó sùn ọ̀gbẹ́ nǹkan bẹ́ẹ̀ ni bóòlù wa sí bóòlù sì sọ wípé ilé ayé ń bẹ ọ̀run ń bẹ sọ́mọ̀ ń bẹ tí ò ní ní ẹlẹ́dàá tó dáa ká tó wá pé ìwọ máa nàbí Ádámù lọ́m sọ pé a ń tó máa ṣàtúntò kálíkọ́n àmì sàmà ọ̀bàdàn ha rọ̀fà àṣàmùkà fàṣàwùwà ha wà á tó táṣà lẹ́yìn náà wà á fọ̀rọ̀ àjàdùwà ha wà á làǹdọ̀ sẹ́yìn lẹ tóbi lẹ́dà lórí àdìsán ọ̀dọ́lọ́ tọ́lọ́ ń gbé kalẹ̀ yé àti rẹ̀ pépè lọ́mọ ẹ̀dẹ́ nìyẹn àti àdìlé sẹ́wọ̀n bílíọ̀n báyìí mọ̀ síbẹ̀ yẹn wá gbogbo wá bàjẹ́ bàjẹ́ ọgbà wá láyé òkú sẹ́wọ̀n. ṣùgbọ́n bọ́lá ṣe dá wa sí pé ká lè yan ká lè fò ká lè ṣe gbá ká lè ṣàwọn ká dàgbò pé ká lọ́pọ̀lọ́ ọ̀pọ̀lọ́ wa ni à ń yóò tún mọ́ sẹ́lọ́ọ̀ ọlọ́run wa fún alọ́kọ̀ọ́lọ́ tó ju tẹgbẹ́ lọ lọ́tún wa jẹ́ ká máa sọ̀rọ̀ sọ̀rọ̀ bàrọ̀. ọlọ́run bá àlejò ọlásán pé àwọn ọlájà yín di lílẹ̀ lẹ́yìn ìgbà náà àtúnṣe agbára fún yín lẹ́yìn agbára àtúnṣe lílẹ̀ kẹ́gùn rẹ̀ àti owó fẹ́ńtọ́nà máa ń lò ó ní o. àfàwọn akẹ́kọ̀ọ́ ti ń tú àrùn fún wa ní ní Madina gba náà kẹ́kọ̀ọ́ lọ ní bàbá kan bẹ́ẹ̀ Madina kò sí dàgbàdàgbàdàgbà débi wípé kódà wọn di náà fi fún ní tó bá fẹ́ wá sí haram tó o dé nǹkan mẹ́tìkì kọ́ máa jẹ̀bi lọ́dọ̀ sínú haram torí pé kọ̀ọ̀kọ́ kọ́ ló fún wọn bí ọmọ èyí náà ni ọlọ́wọ́ ògùn ọlọ́tọ́ náà kàṣí ní pé kìí ṣe pé egun rẹ̀ wá compress wá mi lọ lé ọ̀tún àtọ́jú lọ́lọ́kùn bẹ́ẹ̀ ó ló ti tẹ̀ ló ti lọ rẹ̀ ló ti ṣe pé ìmọ̀kò wáyé kó wá dá àbí ọmọ òòlù àbí ọmọ ọdún kan kò wá dì bá wọn wọn gbogbo òṣìṣì rẹ yóò kò sí nǹkan lábẹ́rẹ́ kọ̀ọ̀dọ́ ìṣe ọlọ́ọ̀nì yẹn ìṣe ọlọ́ọ̀nì yẹn wà máa ń nú wò nínú àti kìí ṣe orúkọ ẹlẹ́sà lókè abala àtàkìlú wà máa ń nú àmúbẹ́rẹ́ wò ẹ̀ńtà abájọ́ pẹ́ láyé nínú àti kìí ṣe orúkọ ẹlẹ́sà lókè á sì ẹ̀dá rẹ̀ ní àtòkù jẹ́ gbogbo tóbi ń sakọ pátápátá ó sì máa lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lànàbí wa sallallahu alayhi wa sallam máa sọnù àdúrà rẹ̀ pé Allahumma inni a'udhu bika an uradda ila ardhalil umur ní àdúrà nàbí sallallahu alayhi wa sallam mọ̀ ń bẹ̀ wọ ọlọ́run mọ́jọ jẹ́ pé ń dàgbàdàgbà débi pé ìwà ní mọ̀ gangan ọlọ́run sì gbàdúrà nàbí sallallahu alayhi wa sallam àdéjọ́ sixty two blood ó ń ṣe ọlọ́run dágbére báyìí sallallahu alayhi wa sallam. ọlọ́run ní yàkàlùkù máa yàṣáù wàhúwà láàlì ìmùlùkọ́dìr ọlọ́ọ̀bá ní ọ̀jọ̀gbọ́n onímímọ̀ òní ọba tó ní kápá lórí gbogbo ohun tó bá fẹ́ ṣe kátólọ́ wo suratul hajj ayà karùn-ún ọlọ́ọ̀bá adékẹ́ ọlá sọ pé yá ayú annasu in kuntum fi raybi min al-ba'th fa inna khalaqnakum min turab ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى ثم نخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ومنكم من يتوفى ومنكم من يرد إلى أبدال العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الأرض هامدة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت وأنبتت من كل زوج بهيج ọlọ́ni ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn tẹ́ ẹ bá ń ṣe méjì nípa àjínde àbọ̀wábẹ̀ máa ní kìí ọmọ ìdí olóńgbẹ́ta ni alábẹ́rẹ̀ lọ́dún yìí kọ́nà dé àgbẹ̀ àjẹpálẹ̀ lọ́dún yìí ṣáà wà. ọlọ́ni kúntó fi rẹ̀bi mílẹ̀ báàbí tọ́ba ti pé ẹsẹ̀ méjì lórí àjíǹde fáyìn àkàrà fúnà kò rọ̀bì àwọn ọlọ́ńlá dáyé láti bí iye rẹ̀. apákanì ti ń di spamatozoa tá ń jẹ tá tó ń dọmọ yẹn ike látara enzymes tó wà lára tá ń jẹ iná ẹ̀ ló transform tó fi wá di ilé táwọn di ọmọ ọlọ́wà ọlọ́wọ́ gbọ́dọ̀ sọ. ọlọ́run láti bí ìyẹ̀pẹ̀ láti dání ní ànábì ádámù àdìsára tó sára. tó ń mọ̀ bí nínú pípa ti lẹ́yìn ìgbà náà àwa ń darí láti bí àpọ̀ tó ń mọ̀ bí ní àlàkọ́ ti àánú ọlọ́run ló lè bá o tẹ̀gbá àánú ọlọ́run là ń tún lọ pẹ̀lú ìdàgbàsókè nǹkan. lẹ́yìn ìgbà náà àtọ́ wàá di ẹ̀jẹ̀ rí gidi tẹlifílẹ̀ mi níbi ẹ̀jẹ̀ rí gidi tí ì bọ́ lẹ̀ wọ́n bá ní ẹ̀dá ni wọ́n bá tó máa sọ̀rọ̀ ẹ̀dá lọ ẹ̀dá ni látàṣẹ tó látàṣẹ ọlọ́run ìta ní ìyè ti rẹpẹtẹ bí ẹyọ kan bá ti wà láì di ló ti tó ètò sì pọ̀ lẹ́ mílíọ̀nù ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ á lè dá wà lọ́dún bàbá jẹ ẹ bá ti pọ̀ lọ́dún ẹ̀ ló ti tó náà ọlọ́run ní tó mọ̀ ní mo ti láti tá a mọ tó lè bá lórí ẹ̀jẹ̀ yóò tún di bá a ṣe ẹran tí ojú lè yóò ju ẹ̀rọ mọ́tòlá ojú lè yóò ju ẹ̀rọ. mọ́kànláka tí wà lẹ́yìn mọ́kànláka ìta àdá ìdá rẹ̀ tí ó pè é lọ́pọ̀ jù tẹ́yìn lórí etí bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ ibi náà ní ẹnu bẹ́ẹ̀ ó pẹ̀. ilé ìsìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dá rẹ̀ ní pé ọlọ́run ó fi ṣe ìwọ́n tó bá tó ọdún ọlọ́run kódà ẹbí òpè mú wọn lòdùn wọn gbọ́dọ̀ lọ́nà yóò tó ní ẹni lòdùn wọn lòdùn lọ́nà. àánú ọlọ́run ńlọ́sẹ̀lẹ̀ tó fi di bẹ́ẹ̀ nínú bá jìnnà lakum abẹ́ sàlàyé fún yín báwo ọlọ́run ti rí wọn ló rò fílẹ̀ ààrẹ ha mi máa ń ṣe àwò ìlà ájàlè mùsàmá àbọ̀dọ̀ wọn á sì jó rinlẹ̀ sínú àpò òǹkẹ́ obìnrin bí àsìkò tó bá wu àwọn ọlọ́run èmi ò ní kóòdù mẹ́sàn-án èmi ò dóòdù mẹ́sàn-án èmi ò dóòdù mẹ́sàn-án lọ. tó mọ̀ nà kò lẹ́yìn ìgbà náà a wà á yọ yíjáde lọ́mọ kékeré àmì ọlọ́run lò ẹlòmíì nínú oyún náà yóò tó ń mọ̀lẹ́ tẹ́bólú wo àdúgbà fún àmì ọlọ́run lò láti kékeré gbogbo tí ń yẹn lẹ́rù gbogbo tí ń ṣe yẹn léwu ọlọ́wọ́ kó fún kó fún kó fún ètò ní kódà kò ní ìrìn kan lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ní òótọ́ ètò yẹn wà lọ́dọ̀ rẹ̀ gan ọlọ́run náà ló ti èèyàn ti kọjá lára ọlọ́run ní tẹ́tù wá ní káàdì wà ní tó máa ń yùtà wà fà ọ̀nbẹ ní ẹ̀ńtà mẹ́lì ẹ̀sọ́dọ̀ tó tó táàdì wà ní tó máa yọra dùn ilá àdìdàlẹ̀ lọ́mọ ọ̀nbẹ ní ẹ̀ńtà àjẹkọ́ pẹ́láyé lọ́sibí jẹ́ pẹ́rẹ́ dùn ní ọ̀sẹ̀ yìí tí làákẹ́ òsì lọ ẹ̀ máa sọ fún mi lọ ẹ̀ máa sọ mi lánàá ẹ̀fẹ̀ bá ti sọ̀rọ̀ kan mí ni ọmọ sọ. lìkẹ́ ilà ayé àlàmà mi bá dẹ̀rẹ̀ mi ṣe à kó lè jẹ́ pé lẹ́yìn wọ́n bí lẹ́yìn tí ò ní mímọ̀ ni ó tún wáá dùn mímọ̀ ńgbà wá yá yóò tún wáá di pé kò tó mọ nǹkan kan mọ́lẹ́ tó ti ní mímọ̀ kálíbà àwọn ará wa ní wọ́n tára àrùtọ̀ àmì dàtà ń ọlọ́ni orí ilẹ̀ tí ó dákẹ́ lọ́ọ́lọ́ fàyídà àǹzálínà alẹ́ àlùmọ́ àtàzát tá a bá wá sọ omi kalẹ̀ lé lórí yọ wàá mìíràn pẹ́ wà rọ̀bà tí yọ wàá gbèrú wàá bá tàtí mi kú lè sọ̀rọ̀ mi nbàlí jẹ yọ wàá yọ wàá jẹ́ òwú gbogbo akọ àtàkó nínú nǹkan rúgbìn tí ó jọ ojú tí ó fa kéèyàn ọ̀rọ̀ ọ̀gá àwọn ọmọ sí olùwàtò olùkọ́sí lọ́rẹ́ rẹ̀ ẹ̀wù ẹ̀gẹ́ mi ọlọ́mọdé gbé ọta ẹwọ àgbàdo mi wọn ti gbọ́dọ̀ dọ̀ ọlọ́run wọn náà sọ wá sí nìyẹn àánú ọlọ́run iná ní ìdàgbàsókè lórí àwọn nǹkan tá à ń rí àti tiwa náà. bẹ́ẹ̀ náà ni lórí mọ́ a fi ọmọ sílé ẹ̀kọ́ a fi lé kí àánú ọlọ́run bá ti lé abá lórí ẹ̀ yọba dáàbà yóò dorí kòkò sójú ọ̀nà lọ́rọ́ kì í sì ṣiṣẹ́ ọjọ́ kan bẹ́ẹ̀ náà ni gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ bá ṣe ń tiẹ̀ bá ṣe ń ti ìbádà wa yìí àbí ìbádà wa àbí ẹnìkan ní pé ó ń pápẹ́tì ni kọ́nà owó kè ọlọ́sàn ni a ṣe a ṣe ń ṣe ṣùgbọ́n àti ọmọ ọjọ́ àdínkù bẹ́ẹ̀ torí ẹ̀ lànà ìjọsọ́nà wa àdìbọ̀sọ́nà nínú ẹ̀kọ́ ìsìlámù ẹ̀kọ́ wa táwọn yẹn ń àníyàn sáà lè pé ibi tó bá àwọn ẹ̀ bá kù sí ọlọ́ọ̀bá àtúnyẹ̀dá ẹ̀ ẹ̀ lè bá a ti wá ti gbẹgbẹgbẹgbẹ náà iná láti tó bá wà ìlẹ náà àkọlọjà wà ìlẹ náà ẹni tí ò ṣiṣẹ́ tọ́nà ọ̀ràn tí ò ní ìmánì tọ́nà ní kó ní kọ̀lájì náà dandan wọ̀ àwọn tá a wá ní káàlì ewu díẹ̀ díẹ̀ tó kù mbẹ ọlọ́ọ̀bọ̀ wa yọ àbá pápẹ́tì yọ sàn gbogbo òkú àbáwọ̀ nínú bẹ̀ nínú àánú ọlọ́ọ̀nà lọ́lọ́ọ̀bù sọ pé wà sí ìkàlì dánilẹ́tù orí tùmù ha bí màá kún tó ń ta àmàlù nṣúwàtò sọ̀rọ̀ àyà seventy two àlìjẹ́nà nìyẹn ọgbà àdẹ́rà tábàfẹ́ kọ́lé tó yẹ kó kà á náà kú yẹ wá látàá sí abẹ́ wọ́n.

àwọn àwọn àdìsí tọ́fẹsẹ̀ nílẹ̀ láti inú bùkáyà àti Muslim inú àdìsí àbúrò rẹ̀ rọ̀bí ẹ̀ná àdìwà kámọ́ nínú àwọn sàbí àbúrò rẹ̀ sẹ́kọ̀ọ́sẹ̀ ní Rasulullah sallallahu alaihi wasallam yaqul mọ̀gbọ́n tí òjíṣẹ́ ọlọ́run bá sọ pé láyé nífìlà ahadan amẹ́lú àjànà kò sí ẹnìkan láéláé kò sí ẹnìkan tó yẹ kí iṣẹ́ rẹ̀ yóò wù àjànà lam lam sama kataria lain-lain kursi qalu wala anta ya rasulullah àwọn sáré sọ pé àti ìwọ náà ilé òjíṣẹ́ ọlọ́run kọ́ọ̀lẹ̀ lá wàlà ánà òjíṣẹ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ni kódà pé pé mímì náà ilá ayé tàbí mọ́tà ní àwọn márùn ìfọ́dé wà ánà ìdáhùn nù. àbí tí ọlọ́run bá máa máa tó bá fi ọlá rẹ̀ àti àánú rẹ̀ tóbi dé iṣẹ́ mi wá tó fi gbomi láti rí ìdí ànábì ọ̀sán aláwọ̀ àyè ọ̀sán àwọn ọ̀dọ́ yẹn ànábì ọ̀sán àwọn á fi ọ̀rọ̀ sí torí ẹ̀jẹ̀ mi lè tó sì gbọ́ ní pé kò lẹ́ kó ní bó ṣe kankan mọ́ nù bẹ́ẹ̀ bá àánú ọlọ́ọ̀nì kan ní pé wọ́n fẹ́ẹ́ kan máa tọrọ àánú ọlọ́ọ̀ ànábì ọ̀sán àwọn á fi pàṣẹ dìdú ntọ́lọ́ bá ní kẹ́ẹ̀sì tó sì déédéé rẹ̀ ní kẹ́ẹ̀sì wò sàdáàbò náà ń jẹ́ sọ̀rọ̀ àbúrò ìdílábáwá kéèyàn gbé ti sàṣíwájú ní wọn fi tẹ́sítì ọwọ́ kó wá mọ ta ọ̀rọ̀ àṣì yọ̀wọ̀ àṣì ti wọ̀ ibi tó ń fẹ́ kọ́ bá yìí sẹ́yìn tó bá ti mọ̀ wá ná tó sì ṣe yọ̀dọ̀ bá yìí lọ́wọ́ tó bá ọ̀sẹ̀ dìdú ntọ́nà bá ń kẹ́ ẹ sí déédéé rẹ̀ ní ẹ sí ẹ má sàṣe ẹ má sàṣe ìdúró ẹ má ṣe bíjà wà kọ́ ìdúró ntọ́lọ̀ ń bá ní kẹ́ẹ̀ṣe tẹ́ wá ní kékeré ẹ̀ ní sí gẹ́lẹ́ bọ́lọ̀ ń ṣe ń bẹ́ ẹ̀sìn tí ó sùn wọn ẹ wá gbìyànjú lórí ẹ̀gá bí ìgbà tí ẹ̀ lè ṣe tán yányẹ́sẹ́ ní ti ṣe sùn wọn tọ́lọ̀ bí tọ́lọ̀ bẹ̀. ìgbésí ayé táwa ní ìsìn Islam ti dàbí ògùn náà tọ́jà yìí pé ó ṣòro ó ṣòro ó ṣe ibi tí islam ó ti rọrùn fún yàn náà níbi tí ìlú gángan ìjọba gángan òǹgán fẹ́ islam islam yẹ wà máa rọrùn fún yàn islam yẹ wà máa rọrùn fún yàn nǹkan díẹ̀ díẹ̀ yẹ wà sẹ́kù ṣùgbọ́n tó lè pé ìjọba gángan kò fi islam sínú ètò rẹ̀ rà àwọn tí wọ́n ṣèjọba islam ní bíbà tó jẹ́ pé bíbà tó jẹ́ pé ọbẹ̀ ẹ̀fọ́ yàtọ̀ sí ẹ̀sìn aláwọ̀ lọ́dọ̀ọ́ nígbà tó bá sàlà fún àṣà àwọn èèyàn kan. bóò ní ìsìláàmù yóò ti rọrùn àwọn èèyàn kan tó wá bẹ̀rẹ̀ pẹ́tẹ́ mú òtí ẹ̀ tí máa dùn tí jẹ́ ìjọba ìsìláàmù yá mú òtí ẹ̀ sí ẹ̀ bàbá mú òtí ẹ̀ sí ẹ̀ bàbá bàbá mú òtí ẹ̀ sí ẹ̀ inú ẹ̀ lọ́wọ́ wọ̀ ẹ̀. torí pé ọ̀dọ̀ ọdún àkọsí náà mọ́tà bíi ti yí àtàwọn tí ì sí ti jẹ́ ìsìláàmù yẹn padà lọ́sọ̀rọ̀ ọmọdé ẹni tí òṣojú rẹ̀ ọgbọ́dọ̀ torí ẹ̀ ló jẹ́ pé tí ebi yìí à in thousands àwọn àwọn ti lọ bẹ̀ ní ẹ bọ́bá ti rún ní bàtà lẹ́nu kódà ẹ bẹ̀ ní bàtà sọ̀tọ̀ ẹ lọ sí náà àwọn tí ẹ ń lọ náà náà ẹ bẹ̀ ní bàtà lọ fún ọ ẹ máa wọ bí bàtà sálà aláwọ ọlọlọ àgbà ẹ máa gbọ́ nínú ọdún kátó wá bí Saudi Arabia kátó wá bí Saudi ọwọ́ pé ìran wọn ti tíìsì ti jẹ́ sẹ̀lẹ̀ àrí lásìkò kan ìlúbìlú àṣẹkùbọ̀ rẹ̀ tó wà bẹ́ẹ̀ fẹ́ lóbi jẹ́ pé wíwà kọ́ wá Nàìjíríà káwa mùsùlùmí ilẹ̀ Yorùbá káwọn tó yíire ni o táwọn kan bá ń kọrin túká túká túká ẹ̀ lọ́ba wọn kọ́ owó tẹ bá bá wọn kọ́ àwọn tì í ní amújọba lọ́kọ́ jù lọ́dọ̀ tí a wò. àbáwọn mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yọ́ tí a ti sọ ismail ní ọjọ́ sùmọ́lá wọ́n ti sọ bí sùmọ́lá sùmọ́lá náà lè mọ̀ iṣẹ́ sùmọ́lá náà lè sùmọ́lá sí. àgbẹ̀ káàkiri nù ú káàmù bàbá wọn kọ́ wò. èyí tó bá délẹ̀ tán àwọn àwọn owó kò sì dá o àwọn owó kò sì dá o nínú tí Adékọ́lá fi yára wọn lásìkò kan nìyẹn o tí wọn lé lé lé lé lórí àwọn ọba àbáyé àwọn owó kò sì dá o wọn fi o náà ní ìsìn o ṣùgbọ́n kí èyí tí ìjọ hundred percent tí yorùbá lè jẹ́ kí yorùbá ṣe ó dúró lọ́tọ̀ ah! ṣẹ́ẹ̀sì mọ̀ fáwọn mùsùlùmí kì í ṣe máa lè jáwọ́ ṣùgbọ́n àwọn olùmọ̀ àfọ̀rọ̀ àti tèmọ̀ àfọ̀rọ̀ ọmọ náà ẹgbẹ́ àwọn ìgbà wọn pé àtẹ̀tọ́ bá wọlé àwa lórí mi ní kí ìgbà ọgbọ́n ọmọ jẹ ọlọ́ọ̀ni ń pa ọlọ́ọ̀ni ọmọ. ọlọ́ọ̀ni ń pa ọ́ ní ìlànà ọmọ nígbà tó ọtí yẹn ní o ṣùgbọ́n ọ̀rọ̀ òmùlà káyìí lọ àwọn mùsùlùmí àtẹ̀tẹ̀ máa ń fọ̀rọ̀ wa mọ́ lọ bó jẹ́ kárí náà nù àwọn ti wọn mọ fara ya wọn tó bá dàrú kan wọn lè dúró kò sí nǹkan tí wọn jèrè wájú Ọlọ́run. anabi sallallahu alaihi wasallam pé pàṣẹ dìdó wà bá dìbò nǹkan tó ṣe déédéé àlà Ọlọ́run kẹ máa ṣe tọba wa lé pọ tó sì súnmọ́ Ọlọ́run rẹ wàláyàtàmọ wàláyàtàmọ wàláyàtàmọ na yanna ahadukum alimọt ìka kanu yìí ọ̀rọ̀ ẹ̀rọ náà wọ́n kú kúrò wọn lọ tètè parí ọlọ́run parí báyìí kì í mọ́ síbẹ̀. ntaana bisa sara máa ṣe inú àjọ rẹ àyíkó kọ́ wa ká máa ṣe tó bá ti ẹ̀jẹ̀ e bí ìnira wa pọ̀ nípa ìsìlámù ìjẹ́ wọ́n lọ́run tó bá yẹ orí bẹ ikú mi lásìkò ìmùtọ́lọ̀ tí ọ̀rọ̀ àti orí bẹ̀ ń dára rẹ̀. mọ̀tọ́ wá tó wọ́n lọ pàmílẹ̀ ṣe pàmílẹ̀ ṣe kì í sì wà mùsùlùmí o. ìmọ̀ mùsùlùmí ọ̀rọ̀ àdókò sáà ló kè parí o. inú kóńtò ọ̀gbọ́dọ̀ ti ṣe dáadáa fàlà àdàbò yẹ ṣe dáadáa kẹyẹrẹ tọ́lọ̀ bá ní kẹ́kẹ́ rẹ̀ ògùn ó ṣe lè kọ́lẹ́ tó lórí tó ń ṣe yọ̀mọ̀ ọ̀sùn. kẹ́mi èyí ògùn lórí tẹ̀lé tọ́lọ́run wọ́n ìmọ̀ mùsùlùmí tọ́ba jẹ́ pé aburú kan ló ṣe tó ọjẹ́ tí ń saburú fàlà aláwọ̀ ayẹ sáàkì bọ́yá ọ̀gbọ́n ìbáwí tọ́lọ́ tó fi dúbá ńgbà tọ́lọ́ bá nígbà mìíràn ogun kí wá sí pé kókó òrò pin òrò kí ọlọ́ọ̀bá kí ọgbà ẹ̀mí rẹ̀ òbí táwọn lọ́bẹ̀ náà ní gbé iṣẹ́ wa ilé kan nǹkan yóò gbé àwọn àdánná o bí kìí ṣe pé kí ni o àánú ọlọ́run yóò wà lé wa bá kò sí àpapọ̀ nípa wípé وتلك الجنة أورثتموها بما كنتم تعملون الجنة تاري الدمور pẹ̀lú iṣẹ́ tẹ̀ ẹ́ ṣe iṣẹ́ wo iṣẹ́ tá a ṣe tọ́lọ́ ń wá fi àánú rẹ̀ lé wa bá lórí ẹ̀ tọ́wọ́ àfọ̀mọ́ fún wa tọ́gbà lọ́wọ́ wa tọ́wọ́ àfi ìbùkún rẹ̀ sí tàbá wa ìdáná tọ́lọ́ dá gbogbo fìlà kẹta lórí àlámù yẹn sùn tọ́lọ́ dá gbogbo kọ́gbà bọ́ wa gbogbo àṣẹ ìtàwọn àṣẹ tọ́lọ́ fún sàmójú ìwà lórí rẹ̀. ọ̀la àti tóbi ọlọ́run láàánú rẹ̀ láti tún náà gba اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيما توليت بارك لنا فيما اعطيت وقنا واصرف عنا شر ما قضيت فانك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يضل من هو عليه ولا يعز من عليه تبارك ربنا وتعالي لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت أستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا بنا علما اللهم اجعل القران العظيم ربيع sarki guduna na sarki kalista kana combining with